بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وعلى اليوم تسي أجاك فعنين وصول ذو الحجة ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọba assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nípa ọ̀rọ̀ irun tí à ń bá lọ irun wákàtí márùn-ún nítorí hadithu talhatu bin ubaydillah wọn lábàá òkúta wá bá nàbì sallallahu alayhi wa sallam wọn ń bi ànábì léèrè pé mọ́ọ̀dà fúrùtọ̀ àlàyé mínú sọ̀làwà àwọn ọ̀run wo lọ́jọ́ dandan fún mi lọ́jọ́ ọ̀rọ̀ yẹn fún mi láti fi òjíṣẹ́ ọlọ́run adá lóhùn yìí pé khamsu salawatin fil yawmi wal layla irú ẹ̀ márùn ni tó yẹ ká kẹrùn yẹn lẹ́ẹ̀ márùn lọ́sẹ̀ àtòrò márùn lẹ́yìn òkè láàrin òru àtọ̀sányà òṣèré pé òun yẹ wákàtí márùn ni ọ̀ka rẹ̀ bákan náà ní nǹkan tó yẹ wò òun ni kí èrò bá wí ta ló jẹ́ dandan fún èrò jẹ́ dandan fún àlùbálẹ́gbù ọ̀làkè ẹni tó ti bàlágà tó sì ní làákàyè nítorí àdìgbò kan tí ó ti gbajúmọ̀ pé wọ́n fi àlùkọ́lá mọ́ àǹsàlàǹsà wọ́n ti gbé gègé sókè pé wọn ò ní kọ òṣèdá fáwọn ẹni mẹ́ta ń bẹnu wọn àsọ̀bí yú ẹ̀tá yàtẹ̀lẹ̀ ọmọdé títí tí ọmọ yóò fi bàlágà bẹ́ẹ̀ náà ni alimẹ̀jìnnú ẹ̀tá ah, yóò fi asínwín tó fi tají tó fi mọ ohun tó ń ṣe nígbà yẹn ni wọ́n tó jẹ́ dandan fún fẹ́ẹ́ níbẹ̀ ṣùgbọ́n ìyẹn ò pé ká má pa ọmọ kékeré láṣẹ pé kí lọ kírun nítorí ẹ̀kọ́ sani mùsùlùmí àṣọlá ti kọ́ wáyé pé òru àbílẹ̀ àgùnbí sọ̀rá lísàbọ̀yìn àwọn ọmọ yẹn pa wọn láṣẹ kọ́ kírun nígbà tí wọ́n bá di ọmọ ọdún méje ọ̀dùnrìbó ohun àlẹ́ yìí àṣírí tí wọ́n bá dẹ̀ di ọdún mẹ́wàá ẹ lù wọ́n nítorí àìkírun ọmọ yẹn fẹ́ yàtọ̀ kí nìyẹn. وفرقوا بينهم في المضاجع ẹ̀ma jẹ́ kán sun bìtá náà mọ́ nígbà tí wọ́n bá ti di ọdún mẹ́wàá wọ́n bá di pé wọ́n máa lọ káwọ́ síra wọn kọ́lọ́nkọ́lọ́ àwọn nínú aburú bẹ́ẹ̀ wọ́n nípa bẹ́ẹ̀ àwọn ẹni tí mò ń jọ́nà yẹn fún wọ́n tó àwọn onílàákàyè ni ó bàlágà ó sì tún gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí láìpẹ́ gbogbo àlàmà sọ léyìí ìpè ẹni tí èsè mùsùlùmí tó bá kírun ó kẹsìrì lásán ni torí kọ́ bá dẹ́dà sọ pé ọkọ̀ dìm na ìlà mà ámìlú mi ní amẹ́l ìṣà àmìlẹ́kùn sábà àmọ̀fúrọ̀. ohun táwọn yẹn ṣe nígbà táwọn ò tí ò sí islam ń bẹ̀ àwa padà sọ di orúkú eléyìí tó kù dànù. sọ nípa bẹ́ẹ̀ ló fi pé tábà nípa sọ́lá. أعلى شروط الوجوب وشروط الصحة أما جمتين في جددا ìjẹ́ mùsùlùmí ìnílàkàyè ìgbàlágà àti kéèyàn tó lákó nínú ẹ̀jẹ̀ haid onifas nígbà àwọn ìbéèrè èyí tí irun máa fi jẹ́ dandan fún yàn ó tún wá kó àwọn kan tó ń pè ní ìṣòro tó ṣe hà. ìrúnjẹ jẹdọ ọtí ìtò kí ẹ kí kí kírun lálàáfíà ọ̀hún gẹ́gẹ́ tó pàtàkì ìyẹn pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́pàá àwọn mẹ́nu bá nígbà tó bá tó di ní ọ̀la insha Allah ta'ala ìyẹn ṣòro tó ṣe fàtí sọ̀la má jẹ̀mú tí òun fi lálàáfíà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك